rárá o ó ṣílàbí àlàjí àyìn ọlọ́run lógo ń gbé mi lọ gbọ́ ìyàwó dé ní ẹ̀gbọ́n pa wàá gbọ́n pa àyóṣo lóore mo jẹ́ ìwé sọ kínní kan wọ̀ mà ṣọ́ǹṣó kínní ọ ni nǹkan múra gbogbo ẹ̀dá lọ́wọ́ mà irú ẹnìkan yìí ń bẹ ó sàn wáyé jésù ní máa jẹ́ àkíkà bẹ́ẹ̀ òun ló dóòrùn òṣùpá àti gbogbo nǹkan ràwọ̀ ó dá àwọn ẹranko akọkọ àti èèyàn òun ló dá gbogbo nǹkan pátápátá ọlọ́run ni nítòótọ́. àbítèjì àbí àwọn ẹ̀dá nígbà yìí ń bẹ láyé yìí èyí ṣe irú yìí ń ṣiṣẹlẹ̀. jésù kristi ó wá ayé yìí ké bá gba àwọn èèyàn kúrò nínú agbára èṣù gbogbo èèyàn ló ti kúrò lọ́nà ọlọ́run ọ̀nà ni gbogbo wọn rìn nígbà yẹn bá ṣé jésù wá sáyé àgbà hàn lẹ̀ kán mọ́ lọ́rùn àpáàdì ni. èèbà nítorí rẹ̀ náà ló ṣe jìyà kébà lè gbà hàn lẹ̀ jésù gan-an ni amúṣètùtù gbogbo ẹ̀ṣẹ̀ wa ó kú wa. ṣé ìtàn ti á parí. kèétàn jésù èjòkó sísà òkú ó jíǹde kúrò nínú òkú nítorí yìí náà la ṣe àmọ̀ bọ́mọ ọlọ́run ni jésù yóò á jíǹde òun òun náà lolùgbàlà wa òun ló lè kó gbogbo ẹ̀ṣẹ̀ yabáṣẹ̀ lọ ó lè fún alágbá ká ṣe máa tẹ̀lé ọ̀nà rẹ̀ nígbà yà bá kú ọ̀nà rẹ̀ yà ń tàn ní àmọ́ adọ́rùn rere. lóòótọ́ mo á rí gbangba nísìnyí jésù nìkan oṣù ló lè gbà á là. èmi gan náà rí wíwo nìkan oṣù náà ló lè gbà á là. ó sì lérí wíwo yẹn mọ̀ múnú mi dùn ó sì ń mú dùn náà. lọ́nà wo ọ èsì olówó àbí wọ́n kàn wí odò báà ní ilé àjò níjọ́ wo níyì àkíkà ọ̀ tí ì kúrọ̀ àmọ́ dúkìá kan yóò ju gbogbo wọn nànà ń lọ á ilé ṣòfò òun gan-an náà ni jésù yìí ń gbénú ọkàn mi kọ́dà bíi ti ẹ̀rìn létí kò tó kú ìyẹn ní mi kan nítorí mo mà bí jésù ńlá látìlẹ́yìn mi ó wí ìyẹn wà pẹ̀lú yín ní gbogbo ìgbà ìyẹn ní fi yín lẹ̀ lẹ́sẹ̀ kan. ọ̀rẹ́ mi ṣọ́ àání jẹun ọ̀ọ́ni wọṣọ ọ̀ọ́ni gbélé yóò dáa ni. kèsè má ní á lóòótọ́ àmọ́ kí n mọ́kàn mi kó jésù òun ló jẹ́ ìṣúra yóò tóbi ju gbogbo yéé kúkú amọ́kàn mi kò kínú mi sàn máa dùn ebi lè pa mí mo lè sòkùn kẹ́ni má nílé máa bẹ lọ́dẹ̀dẹ̀ ọ̀tẹ̀ sì lè dìde sí mi àmọ́ gbogbo wọn kínkínní ni nítorí wí Jésù ju gbogbo wọn lọ bíbélì wí ẹnì yìí bá ń tẹ̀lé Jésù ó ju ẹnì yóò ṣẹ́gun lọ nínú gbogbo ìṣòro wọ̀nyí nípa ẹnì yìí tì lẹ́yìn. ọ̀ràn ẹ̀ mọ̀ gún mi lọ́kàn púpọ̀ èmi náà rí wí Jésù máa yọ̀ sínú ọkàn ẹ̀ ní ọ̀ràn ẹ̀ yìí sí mi lójúnú dáadáa. bọ́ ọ bá fẹ́ nírú ayọ̀ yìí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀sán yí padà ẹ dáríjì ọ́ ẹ sàn àrùn ọlọ́wọ́ kọ́ bá lè máa ṣègbọ́ràn sí àṣẹ ọlọ́run nígbà òun nírú ayọ̀ ń wà nínú ọkàn ẹ̀ ọ̀sán máa ròyìn rẹ kó gbogbo hàn yòókù.